praise the lord praise master jesus ẹ káàbọ̀ sí ìpele àdúrà àṣálẹ́ apá keje ẹ kí a tó tẹ̀sọ́jú nínú àdúrà àṣálẹ́ yẹn jẹ́ àyànbọ àwọn ọba ta ló lágbára jésù ló lágbára tògo ta ló lágbára o jésù ló lágbára tìtìlẹ̀ ta ló lágbára? Jésù ló lágbára tògo lórí ayé wa. Jésù ló lágbára ọba tìtìlẹ̀. Lórúkọ Jésù làbọ́lá fún. Ẹ̀kọ́ ẹsẹ̀ bíbélì tí a fẹ́ fi gbàdúrà ní àṣálẹ́ yìí. Òun la ó rí nínú ìwé orin Dáfídì orí kọkànlá ẹsẹ̀ kejì orin Dáfídì orí ìkọkànlá ẹsẹ̀ kejì The Book of Psalm chapter eleven verse two èyí tó kà báyìí wípé ṣàkíyèsí àwọn ènìyàn búburú ti fa ọrun wọn lé wọ́n sì ti wọ́n sì wọ́n ti fi ọfà sùn ní ojú ọsán kí wọn kí ó lè ta ní òkùnkùn sí ọlọ́kàn dídúró ẹsẹ̀ kẹta wá sọ wí báyìí wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe ẹ pe orúkọ Jésù ní ẹ̀ẹ̀kan ẹ ní bàbá mi o nítorí pé mo gbàgbọ́ nínú rẹ̀ nítorí pé mo ń ṣe ìfẹ́ rẹ̀ déédéé gbogbo ìkànnì tó ti kóra wọn jọ pọ̀ láti tọfà sí mi ní òru láti ṣe mí ní ibi lójú oorun mi ní àṣálẹ́ bàbá ẹ gbàgbá lọ́wọ́ kẹfì àánú kò mí yan sọ́dọ̀ orúkọ Jésù bàbá mi o gbogbo ìka ènìyàn ènìyàn búburú rìn tó ti kóra wọn jọ pọ̀ láti ṣe mí níbi ní òru yìí lójú oorun mi láti tàpá sí mi lójú oorun mi láti ṣèkà fún mi olúwa ẹgbàgbà lọ́wọ́ wọn kẹsì fìànú kó mi yọ ẹgbàgbà lọ́wọ́ wọn kí ẹ fàánú kó mi yọ ẹ gbàgbà lọ́wọ́ wọn kí ẹ fàánú kó mi yọ ẹ gbàdúrà ẹ fún ọmọ yín ẹ gbà fún ọkọ ẹ gbà fún ayé ẹ gbà fún iṣẹ́ yín olùlọ gbogbo ìrìnàjò yìí káwọn jọ pọ̀ láti tọfà ikú òjijì ọfà àrùn ọfà àìsàn sínú ayé ọmọ mi sínú ayé aya mi sínú iṣẹ́ ìránṣẹ́ mi tàbí sínú ayé mi gan-an lónìí bàbá ẹ bà agbára wọn jẹ́ kàn sì fàánú kó wa yọ ẹ bà agbára wọn jẹ́ kàn sì fàánú kó wa yọ ẹ bà agbára wọn jẹ́ kàn fàánú kó wa yọ jésù kristi olúwa wa àmín ẹ pọ́kọ́ jésù ní ẹ̀kan ẹ ní bàbá mi o gbogbo ìka ènìyàn tó kóra wọn jọ pọ̀ láti tàfà láti tàfà láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ wa olúwa ìpinnu wọn ẹ má jọ wá sí ìmúṣẹ sọ́dẹ̀ àdúrà orúkọ jésù bàbá mi o gbogbo ọkàn ẹ̀ gbogbo ènìyàn tó ti kó wọn jọ pọ̀ sínú òkùnkùn láti tàpá láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ wà Olúwa baba má gbà kí wọ́n mú ìpinnu wọn ṣẹ má gbà fún wọn láti mú ìpinnu wọn ṣẹ ẹ bà agbára wọn jẹ́ Olúwa ẹ bà agbára wọn jẹ́ Olúwa ẹ bà agbára wọn jẹ́ Olúwa ẹ bà agbára wọn jẹ́ Olúwa ẹ bà agbára wọn jẹ́ Olúwa Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù orúkọ Jésù mo gbàdá fún gbogbo ọkàn tó ń bẹ ní abẹ́ òròfẹ́ yìí ní àṣálẹ́ láti gbọ́ àdúrà yìí níbi gbogbo tí ń gbọ́ wa ní àkókò yìí mo gbàdúrà fún yín ọ̀fà tí ọ̀tá fẹ́ ta ní orí kò ní bà o ọ̀fà tí ìkànnà fẹ́ ta sí yín sí àwọn ọmọ yín sí iṣẹ́ yín sí ọkọ yín sí aya yín lórí kò ní bà o kọ́ tó mú ìpinnu wọn ṣe Olúwa kó ba agbára wọn jẹ́ kọ́ tó mú ìpinnu wọn ṣe Olúwa kó ba agbára wọn jẹ́ ẹ ó sùn láyọ̀ ẹ ó jí ní ayọ̀ ẹni tó jóun dójú ikú ẹni tó jóun àìsàn mo gbàdúrà tí ọ̀tá bá wá láti ọba yín jagun lójú ogun lójú oorun yín ní àṣálẹ́ yìí àwọn áńgẹ̀rẹ̀ ológun kó bá wọn pàdé àwọn áńgẹ̀rẹ̀ ológun kó gbèjà pàdé wọn àwọn áńgẹ̀rẹ̀ ológun kó kọjú ìjà sí wọn kó pa wọn run kó ṣẹ́ wọn dànù kó nu wọn bolẹ̀ kó lù wọn bolẹ̀ bẹ́ẹ̀ ni kó Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. Ẹ má ṣe gbàgbé láti fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn ènìyàn yín gbogbo káwọn lè ní ìpín nínú oore-ọ̀fẹ́ àdúrà yìí. Bẹ́ẹ̀ tí ń ṣe eléyìí, ẹ ó di alábùkún fún. Bákan náà, àdúrà yìí ń bẹ lórí YouTube channel wa àti Yaya Golden Praise. Fún àwọn tí ò bá lè meet up audio yìí mọ́, ẹ sọ fún pé kí lọ search fún Yaya Golden Praise lórí YouTube. Wọ́n máa bá àdúrà yìí pàdé níbẹ̀, àdúrà àṣálẹ́ apá keje. Wọ́n máa bá a pàdé bí ẹ ti ń lo àdúrà yìí mo gbàdúrà Olúwa yóò fún yín ní ìṣẹ́gun lójú oorun yín ẹ̀ ní rí wàhálà lójú oorun yín ẹ̀ ní rí ìdààmú fún àdúrà sí ẹ lè pa sórí aago wọ̀nyí àbí kánsẹ́lì ẹ lè pa sórí aago wọ̀nyí zero eight zero two eight zero nine five five six one zero eight zero two eight zero nine five five six one tàbí kẹ́ fọ́lọ́ wa lórí àwọn social media àdúrà lórí Facebook àti Yaya Adédayọ̀ Golden Praise lórí Facebook page wa àti Yaya Golden Praise lórí Instagram at Yaya Golden Praise oh one àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tí ń ṣe eléyìí mú gbàdúrà olúwa yóò máa fún yín ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni kó jésù kristi olúwa wa àmín